pé instead of ká mọ̀ pé jésù ni olúwa alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì èyí tí àwa ó fi tí wá pọ̀ ókọ̀ yẹn kálágbà àwárí nǹkan mí ìtọ́fẹ́ pè mọ́ káàwá sọ́fìn orúkọ yẹn ọ̀rẹ́ jésù wá àbí jésù gbọ́dọ̀ sí ẹ̀ wá àwọn òní bá wọn pè é ní jésù ni olúwa torí pé nǹkan tó tako àkídà ìsìlámù ó dẹ̀ tako àkídà tọ́lọ́ sí bẹ́ẹ̀ Allahu ta'ala a'lam. Number two. Ẹni tó lọ ṣọ́ọ̀ṣì, ó wá béèrè ọ̀nà lọ́wọ́ wa. Ah, àbí ó náà ní ìmọ́tò, ó wá ẹgbẹ́ àdẹ̀mọ̀ pé bí tẹ́sí yìí ń lọ ṣọ́ọ̀ṣì. Ó wá díwájú àgbàbà, wọ́n ní ìdíìmù kan bẹ́lẹ̀ kò lè bí bẹ́ni mo ń lọ ẹjọ́ ìbẹ̀lọ sí lọ́wọ́ bá bẹ̀rẹ̀ àbúrú bẹ̀lọ sí lè jí ń bẹ̀rẹ̀ wọ́n máa ń sọ́rọ̀ síra wọn ẹjá lè júwèé fún kùsùn yóò lè júwèé má júwèé fún wa ni máa jùlọ náà ẹjọ́ àtọ́ ni pé á ah, ẹ̀lọ bèrè lọ́wọ́ ẹlòmíì. ìyọ̀ ìní parọ́ ó lè mọ́jà lòun ó mọ́ parọ́ ẹlọ bèrè lọ́wọ́ kí ni lọ́wọ́ ẹlòmíì. wọ́n ta àwọn ọ̀nà àlẹ́ ìbẹ̀rẹ̀ wọ́n níbi dáadáa ti ọlọ́run ẹ má lọ́wọ́ níbi ẹ̀ṣẹ̀. so a ti mọ̀ pé tó bẹ́ẹ̀ lọ lè ṣe ń bẹ́ẹ̀ nǹkan kí ni. sàkọ́ra tó máa lè tú èkó ní mọ́lẹ̀ bẹ́ẹ̀nà ni ó dára tó ẹ̀rẹ́bíta àtiwá ní kó ti wá sọ pé tẹ́lẹ̀ yìí lọ yóò ó lọ ní ẹ̀rẹ́ká àmọ́ lọ ti wá kó lọ wọ́ mọ́tò mi amẹ́gbọ́ yìí dáadáa o má ju epo ni kó ojú wa pé òkè ìbẹ̀rẹ̀ lọ ẹ máa ní láti lọ gbọ̀nà yìí báyìí ẹ máa lọ gbọ̀ ọwá tí wàá dá àsìkò tá bá ń bẹ lójú ogun àti tí pé a bẹ pẹ̀lú àlàáfíà ọlọ́mọdé fún alápẹ̀lú ọ̀rọ̀ Allahu ta'ala. alásàlátù tá a mọ̀ pálásàlátù ni olúwa bá tẹ̀lé kó ṣe dára bí dára bí lè mímọ̀ yẹn sí ojú kan àbí ánìbò láti máa ń bá irú wọn ṣe. akọ́kọ́ alimọ̀tẹ́dà àwọn bídíà gbọ́ láti máa mú oníbídíà ṣe.

níjọ́ tọ́lọ́run bá ní kó padà mọ́ rí nǹkan jẹ náà nínú súnà ó lè padà bíbí díà nílẹ̀ kó máa ṣe irú ẹni ìtaba lè rán náà táàfi rí nǹkan tí ó máa jẹ fún ẹja bá wa anábì náà fi nǹkan ẹ̀ntáìdà àwọn èèyàn sínú kíni sínú ìṣúra sọ inú ni pé ń ti ń ìbálòta ma bá lò ní kọjá pé a ẹni yíká ṣe ó kàn lọ síbẹ̀ ni ó kàn kó sáàrin wọn ni ohun ó kàn ṣe kí ni ó kó sáàrin wọn bí átẹ́lẹ̀ ìbá gbọ́ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ lè yé irú ẹni yìí a ma ní súnmọ́ pé abẹ́ ma bá a sọ ọ̀rọ̀ tó rárí pé ọ̀rọ̀ òye ló fi bára rẹ̀ ní lẹ́gùn yẹn àwọn náà wà súnmọ́ lẹ́bùn bí ìsọ́lú bídí àmì ìtumọ̀ wà ọ̀rọ̀ yé kọ́ ọ̀rọ̀ yé o mọ́ pé bídí àlàwọn ṣe àwọn bó ṣe ọ̀rọ̀ àgbọ̀n yẹn lẹ́yìn kọ́ ọ̀rọ̀ ṣe bídí àti ẹ̀ ó gbówó lọ́wọ́ àwọn èèyàn ti ẹ̀ kò ní gbógun ti súnà kódà kò ní máa polongo bídí àdán ṣe nǹkan akọ̀ọ̀rọ̀ àmọ́ dá nǹkan rẹ̀ sí lẹ́bùn bí ìsúlélé irú èyí o ájú ọgbà pé ti ń ṣe òṣèkíní kò dáa méjì ọ̀nà méjì lára fi wo lórí tàbáwọ̀ pé níbi ká bá ṣe eléko ìgbùrúgbù jẹ́ ẹ̀rọ wá ẹni tí jẹ́ ẹni jóná oníṣẹ́gíní oníkóná má ti wá mọ́jọ kóná má jẹ́ o irú wọn àwa mọ́ ń pa wọ́n tí wíkan ìyà àyàn wọn ló dìyàn ló di pé má fi tiẹ̀ kó fà wọn náà sára sí ẹ̀ pàtì rẹ̀ kó mọ́ kọjá bí ẹ̀kàn padà ara yín títí sàláwà lẹ́kọ̀ọ́ àrẹ́kù sàlá báyìí báyìí pàdé wà inú ọ̀rọ̀ ń bí díà mí ó mọ̀ pé aburú làwọn ṣe ó tún wá ń polówó aburú yẹn àwọn ilé iná sí ẹ̀yìn náà kí ni ẹgbógun ti wọn tó bá gba kẹ ẹran túmọ̀ wọn ẹran túmọ̀ wọn ẹjọ́ bára yín fà á ni bára yín fà ọ̀rọ̀ náà dé irú wọ́n sì parú wọ́n sì mọ́jẹ̀ kó fi tiẹ̀ náà kó má ṣe kí ni kó má fi kó bá ọ dárọ́jà ní ìtúnlẹ̀ lẹ́yìn náà nínú ọ̀nà oníkíní oníbìdá so àwọn àmọ́ gbé àìsọ́gbọ̀ yìí kò pín dárọ́jà fún wákọ́ ohun ìmí wa ń bẹ́ bí tó ń bá ti ẹ̀dẹ́ ó ti bá débi kúfúrú gan kódà ni ó tún bá ti ẹ̀dẹ́ ó ti bá kúfúrú

nígbà wọn sọ fún wọn sọ fún tí ò gbọ́ àwọn àfáàdì tí ìjọba sí ìgbó sì bíjọ ọdún léyá alhakimu sí bọ́ta ó ní gbogbo ẹ̀yin èèyàn ẹ ma palẹ̀ ayé lè ní pẹ̀lú kíní pẹ̀lú àgbò kọ́nìyàn àtìlá pẹ̀lẹ́bí náà palẹ̀ ni ó amẹ́ran tí èmi ó palẹ̀ ní kí ìpẹ̀rànlẹ́yà oní àjọ́ àdó èmi kò pín ẹran rẹ̀ o bá a ti máa ń pín ẹran àgbo àmótẹ́jẹ rẹ̀ lẹ̀ pé kẹ́lí mọ̀ pé léyìí èrè ìbò ni. àwọn alfa àmọ́ nítàn yìí sanadan kò lẹ́sẹ̀lẹ̀ àmọ́ sábàtà lọ́dọ̀ àwọn àfáwọn àfáwọn pàtàn nìkan alàlámà tó fi káyí rahmatullah nínú níyàwọn àwọn náà tó fi kọrin àmọ́ tàn lè ní sanad pọ́ irú ilé yìí jọ tó rí bídí àtọ́rọ̀ rẹ̀ ó dé rúpo báyìí tààlẹ̀ ẹ̀jẹ̀ sí rúpo yìí ìjọba tó bá gba ìjọba ẹ̀bá wa gbé ẹtì mẹ́wọ̀n ó gbé irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní north ọlọ́ba àtàwọn ọmọ ìyáwá tí wọ́n bẹ̀rẹ̀ lóṣọ lórí nígbà tó mọ bàbá ìsìnkú rẹ̀ ó ti ta ìsàmìjàdé àmìjàbá gbogbo bí ọdún tó lọ bá sẹ́yìn òní tó náà bẹ̀rẹ̀ Sahih Bukhari tó kó mẹ́ tó bọ́ sórí Abu Hurairah tó kó mẹ́gbẹ̀ sí takọ àwọn àtàwádìí tó wà ní musallamat àwọn àfáà jáde kìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ àtakò ẹ̀dẹ̀ àgbà tó yá rẹ̀ ah, mo kéò ní mo kéò ní mo ní tíra ní ó gbẹ̀rẹ̀ sínú láìpì rẹ̀ títíra pọ̀ ìyàfọ́ tó ah. wà ìgbóyá ìjọba àwọn àfáà tóbi àtàwọn àfáà tuntun náà kájúkúdẹ̀ fún representative jáde àwọn apawọ́pọ̀ òun náà wá dúró àbá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ lábẹ́ ac tó ń pín yáyáyá ìpínlẹ̀ agolo ó ti fa ìmọ̀ye mọ́tò lórí kó tíra wa títíra àtọ́ àwọn tíra àtọ́ bí tutututu àti àti kò sí gẹ́gẹ́ lẹ́ ìbáwá rí bẹ́ẹ̀ tí àwọn tẹ̀wà àti bíjá jù báyìí ìjọba wọ́n ti gbé nù bá tí ń gbídì sí bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ̀rẹ̀ wọ́n ti fún bẹ́ẹ̀ ara bí tọ́rọ àwọn bíjà tí mọ́ sí gínú ìmọ̀ gínú ẹbá tí wọ́n ti bá ti ń bá dédí kan ti takò kan lábẹ́ ìjọba lábọ́ndẹ́ sí wọn amọ́lẹ̀ Yorùbá bàbá rẹ̀ tí ó ṣerú ẹ̀ gbà àti ààrẹ ni tí ń ṣerú ẹ̀ àríjọba tẹ̀ sí ìjọ ìjọ àrìtẹ̀jọba sí gan òun gan ni ó tún tẹ̀ lọ́ba sí títún mọ̀ sàílẹ̀ ọkọ̀ kan igbó ti dáàrí kan ó sì dìde lóòtọ́ pé ìwé àgbéwọ̀ yìí ìwọ̀lẹ́nu rẹ̀ mú dáadáa rí ó sì fẹ́lẹ̀ ìwọ́tọ̀ german kankan mọ̀sí german kankan àmẹ́ orí rẹ̀ sí àdíjẹ́ orí rẹ̀ sí ó sì lọ ìkọ gbogbo ẹ̀ ẹgbẹ́ lọ́dí ọgbà yí o sí tó ah, ah, ló ti mẹ́rìnkankan fi wọ́n ọlọ́tí ilé yìí ń ṣeré pa mi mo ti wá lọ káàkiri tó ní kímà ni musíbà ló fẹ́ dálẹ̀ ọlọ́tí sọ ẹni tí yẹ kí ìjọba bá wà gbé tó tó fi ìjọba ọlọ́wà ń tọ́ ńgbà agbára yóò wá ká àtijọba yóò lè báyé gbé èmi ó sì gbé gan ni ọlọ́run gbé àjò gbé oníkàlùkù sí mẹ́lọ ìjẹjẹ sọ àwọn oníbídíà ìlànà kan náà kọ́ dàbí ń bá gbogbo wọn lè wọ́n ní kí ni ẹ̀rọ kàkiri ọ̀tọ̀ ni àdáyà ìlàbìlà àti ọ̀tọ̀ ní jèjì àdáyà ìlà ìlà ọlọ́mọta fún alágbèrè ọ̀rọ̀ ọlọ́run tààlà ìmúra dressing sí àwọn ànábí ọlọ́run bá. wọ́n ní ìdáwọn ànábí ọlọ́run nígbà ànábí Muhammad ti máa ń múra òun làwọn náà ti máa ń múra ọ̀rọ̀ yóò ṣe dáhùn lẹ́ẹ̀kan náà torí pé ìran tá ànábí ni jọmọ́ ó yàtọ̀ ọ̀tọ̀ síra Muhammad sallallahu alaihi wasallam nàbí yóò láàrọ̀ nàbí ànábì ọba lárúbáwá ni tó wá jẹ́ rasulul alamin tánà sí gbogbo àgbálá ayé fáwọn àwọn tó kù nínú àwọn ànábì ọlọ́run àmìyá ùbà ní Israel so wà ìká tó gbọ́dọ̀ ká wá ó ní òfin tánàbíwá Muhammad sallallahu alaihi wasallam tó bá wà Allah ta'ala ààrẹ. Wọ́n ni máa lo tẹ̀sùbá. Ìjẹ́ ìmọ̀ lọ tẹ̀sùbá àwọn ní kí ló lé tí ò ìdí tí òfin sínú súnà ní anábì ní nǹkan tó rẹkọmẹ́ǹd anábì wa muhammad sallallahu alaihi wa sallam táná ìbá bẹ́ẹ̀ ṣe ìrántí ọlọ́wọ́n ọba rẹ̀ ìka báyìí ní máa ń kà ó tún wá wọlé jọ kan wá bákan náà àwọn ìyàwó rẹ̀ tó ti sábí òkúta wọ́mọwọ́mọ́jọ tí ìwọ́n fi ń ṣe òǹkà anábì ní kí lọ sí èyí ṣe náà mùsàtọ̀kọ́ tó àwọn kiri yóò sọ̀rọ̀ tó gbéǹde alìkìyà ó náà ṣe recommendation nẹ́bí onígiri jọmọ́ olówó lásìkò àtẹ́bì kí parí ayé rẹ̀ wọ́n mọ́ kíní kan tí ń jẹ́ tẹ̀sùbí àwọn sọ̀hábá wọ́n mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ meanwhile ìkásì mọ́ lórú nǹkan bẹ́ẹ̀ bí ṣòǹkà ìran nǹkan táwọn ẹlẹ́bọ ti ń ṣe látàyé jọ wà ní kódà káàkiri òtó dé

ọwọ́ àwọn alìkírù rẹ̀ bá ń fi irú nǹkan bá nì ká kò sí kí ni ṣìlá òfèmínú náà sọ bẹ́ẹ̀ àwọn adìbájẹ̀mú tó kàn dé ni pé kò gbọdọ̀ sọ nìkan bá rí tí ó máa gbé kọ́rùn tí ó máa mú ijó torí bàbá ìmọ̀ tó tó túnṣùmọ̀ tó kọ́wọ́ káàkiri báyìí tó tó yóò fi sọ́rọ̀ ọwọ́ ẹ̀lá gbogbo májẹ̀mú tó wá kó lẹ̀ yìí sójọ́ mọ́ jẹ̀sùbá àgẹ́gẹ́ fúnra ara rẹ̀ ó mọ̀ pé àwọn òrí ní nǹkan lákàrí pé kọfí ṣe é ń pọ̀ nísìn tẹ̀sùbá àtúnṣe sókírà mọ́ ẹni ní bá ń rún èsì ju tẹ̀sùbá àbínú inú omi tẹ́lẹ̀ ti fúra yóò gbà wọ́n ni a mọ́ kámọ́ kámọ́ fi kọ́rùn ọtí mi kọ́rùn kan ti gbé gíláàsì sójú ní ìjà sínú òrùn ẹ̀rí pé agbákòdé àbí òde kan ti gbígbá lọ́rùn pé wọ́n ta ṣe ìlà ọdẹ sórí kan gbọ́mọ́ láńké ọ̀tìrà rẹnu ẹ̀ kan máa kí ọkà sí sòtẹ̀sùbá kò sí lára nǹkan ìsìnlọ́ lókùn bàtà mẹ́bí ti wá rẹkọmẹ́ndì ká fún wa ẹja lọ́kọ́ ó ìsì dáadáa ẹ̀wò ó ní sọ́rí láìní mélòó ilé báyìí jọmọ́ mẹ́ta tó bá bẹ́ kàá báyìí one two three kọ́ wá ka láìní ka yìí mọ́ ó di mélòó four pọ̀jù wá ka four ka four lọ subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah ó di márùn-ún wọ́n ti dá padà nù subhanallah subhanallah subhanallah ní àlọ́ àbọ̀ ọkà mélòó máa mẹ́jọ alọ́ àbọ̀ ọkà mélòó mẹ́jọ tẹ́jẹ́jẹ́ so mẹ́jọ mẹ́jọ kí ló dì 16 mẹ́jọ mẹ́jọ sí sí méjì kí ló dì tàbítù ọkànfẹ́ ọkàn tẹ́gí ni ẹ̀yọ̀kan mú ó di mélòó ó rọrùn àbí òrọrùn jàmá tọba ní ti máa dẹ́jọ nǹkan bí 1000 kọ́ a gbogbo recommendation náà níbi ìrántí ọlọ́run ìkọjọ ọgọ́rùn one thousand kò sọ fún wa pé one thousand àtẹ́bì ni a mọ̀ sí pòròpọ̀rọ̀ náà yìí jẹ̀mọ́ gbogbo ọ̀dá ìyá mọ́ ń pa fúnra wọn tó bá fa la ilaha illallah seventy thousand ọdí wòlíì kò lákọlẹ̀ o bọ́ bá fa la ilaha illallah seven hundred million tọ́ ọ̀bá ilé kírun ọtí àgbákò ní ọgbẹ́dà sí yàmọ́ okùn wọ́n ti kólà ọlọ́mọdé àti bí pẹ̀lú ọ̀nà sọ́ngbà fi ń tàtàkù yẹn iṣẹ́ bẹ́ẹ̀ náà tó ṣe lọ nínú sunna àbí ọlọ́pàá àfún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ alfa sáyẹ́dì ṣítù yìí ó dáa kó ti pẹ́ àìmọye ìgbà ní ìmọ̀ sábà sọ̀rọ̀ àbáwọn àwọn èèyàn sì máa ń béèrè ọlọ́pàá mẹ́sẹ̀ kálukú wa tó ǹjẹ́ káfọ́ ọmọ bá ṣe ní olọ́wọ́ níbẹ̀rẹ̀ alfa káfọ́ ọmọ bá lọ ó máa ṣe kí àwọn pàtàkì jùlọ àwọn àlùfáà ẹlẹ́bọ torí pé ọba gbọ́ wèrè láti máa ń wo wèrè ilẹ̀ yorùbá yìí ń táwọn àfáà ilẹ̀ yorùbá ń dánwò ẹni ó lè tápù wọn nírú tán nídì yìí ní àfáà tó kéwú alìmọ́rì alìmọ́tẹ̀ kí ni jọmọ́ alìmọ́rì ó sì mọ̀ ní ọlọ́wọ́ bá wa tẹ́ owó ohun ní o anábì ni wọ́n ń fa ọlọ́wọ́ bá ní pọ̀pá ìbá bí àlà afáàtì ìlú ẹ̀wù ilé káàfáà lè bọ́ta pé ó yá ẹjọba ẹsọ pé jìbì nínú gọ àwọn mo ní ẹsọ pé jìbì nínú gọ àfáà náà sọ àwọn àfáà gbà mí ìbẹ́ńbẹ́ ẹnìkan ò kákò ó sọ ọba mọ̀ pọ̀ bẹ́ẹ̀ ọkẹ́yìn sọ́lọ́ ọba arílé ayé tán ọwà àtọ̀kọ́lọ́ pé kò ti pé ẹnìkan kò dákò àfáà náà sọ gbé tọba bẹ́ jẹ́ èèyàn láyé ọkọ̀ọ̀kọ́ jẹ́ èèyàn olóṣèlú tún tako àwọn àfáà àgbẹ̀yà àfáà jẹ́ lójú eré èèyàn kí ló lé jẹ́ ṣe báyìí àfáà gbà nílẹ̀ Yorùbá tó bọ́ta oníkíní ti ọ́tọ̀ ọmọ ara rẹ̀ ọ́n gẹ́rí èèyàn ẹni tán gé

gbogbo tí súnà wa takò nínú ìlànà dáwà òun náà gbọdọ̀ wá jù à ń ṣe pé à ń ṣe kí ni jama à ń ṣe pé òṣìṣẹ́ súnà àtẹ́gbọ̀wá Muhammad sallallahu alaihi wasallam kí ló bá tí òfin sí mẹ́ nígbà kó tó máa ń ka à ń ṣe pé bóyá tó ń di ìyá ti bá ọ̀rọ̀ dé èyí òun lọ́pọ̀lọpọ̀ wa làá máa fi fún àfáà ní kí ni ní mara tẹwàá rí bẹ́ẹ̀ náà làwọn ọ̀tá àfáwà máa ń gbà wọlé sí lára ibẹ̀ òun náà wọ́n ṣe gíní tẹ́ máa ń gbà wọlé àwọn tó ń gbà rárẹ́ ni wọ́n tó mọ̀ pé ń sọ̀rọ̀ àmọ́nà máa mú àfá náà dúró tẹwàá rí gbà míì ọlọ́run kó mú kálukú wa náà dúró ní ẹni ìjẹun bá dé bá ní máa ń pẹ́lẹ̀ ní kíni ọkùnrin kẹrí kọ́lọ́nkà ọ̀sàlékún mọ̀ ni àwọn tí ò bá mọ gáìdì èèyàn tí ò bá ti gáìdì àfáhùn dáadáa ó láàmú bá fà sọ́nà kọ́lọ́ba àdógógún kẹrí táwọn ibù yìí bá gbé fìtínà dé inú tí yẹn kọ́kọ́ nídìí ẹ̀ tí ó bá ti dá wa kọ́ débi sùúrù ó nídìí kí ni jọmọ́ torí oúnjẹ tí yẹn bá ti gbaṣẹ́ òkàn pé wọ́n pààrọ̀ mọ́ àmọ́ tẹ̀lé tó bá ti rẹ́ mú àfa àwọn náà dúwà mọ́ ẹ̀ pààrọ̀ mọ́ ẹ̀rí tó bá ti wá parọ́ ọmọ bàbá weekend point àfáàn náà tó kẹ́ bá ah, irúgbó wò lélẹ́yìn yọkọ̀ bẹ́ bọ́ta ni ẹ̀wọ̀jọ́ tán ní àbá lọ ní gbẹ́bọ ní <laughs> ẹ̀ẹ́lẹ́wọ̀bá àbí jẹ́ rí jẹ́ sí irọ́ ní kìíní o púpọ̀ àti àgbọ̀n náà kí àbá àwọn gbogbo wọn ní èpè yóò bá yà láyà gbogbo yín àtijọ́ ah, ní agbára lájà ó ní agbára wọ́n ti mọ wíkí pọ̀ ìjàmà kẹ máa wòrán o ẹ̀tọ́ àrínú tí ń dàmú àfá àwọn èèyàn mọ̀ yíò àmọ́ náà àwátá súnmọ́ kọ̀ọ̀kan dídí ni àmọ́ tẹ́rí ìmọ̀ràn dáàfà ń gba ìṣẹ̀yọ̀ kan ìmọ̀ràn dáàfà ń gba nítorí ìṣẹ̀yọ̀ kan tẹ́mọ̀lẹ́ ayúwà tẹ́ yóò rọ̀ tó bí èpè o èmi mà àwọn tó sọ bá àfáà pé á àfáà wọn ti parọ́ mọ́ yóò ẹ ṣe sùúrù mi ò wíkí pọ́ìntì ni ẹ ṣe sùúrù ọwọ́ àmọ̀ pé lọ́nà ń pamọ́ yóò sáré mi ọtí ń gbà bá mọ́ra ẹ ṣe sùúrù ní ẹmọ́dà ọlọ́run ibẹ̀ náà látún ti ráwọn tó sì pé àfáà lórí fóònù àbáwọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́ yóò ẹ bọ́ta sí wọn ẹ wọ kálukú oníkẹ́ ṣípèlé ogun ẹlẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan

ibi àfáà kù sí ọlọ́pọ̀tà bá tọ́ wọn sí àmọ́ ṣe àwọn tó ń dà lúrù táàfà mójútó à èmi ò lè ẹ́fà gbà tẹ́nì kó discourage àfáà kọ́mọ́ sí mọ́ táàfà ò bá ti kọjá ẹnu ibi náà wà ọlọ́dún ṣe èmi ẹni káàbà ò sọ̀rọ̀ pa iwá sàgbàlá àfọwọ́mọsọ ni ẹlọ bá wọn àbá ìmọ̀ ń parẹ̀ àgbàlá tó kéré àwọn ọ̀tọ́ àtìsọ̀ yóò náà àwọn sálábí àtàlùsù náà ẹ káfà ló mọ̀ ń parẹ̀ káfà mọ̀ dájú àti bábá sọ yóò náà gbangba ó rà sí ní kọ̀rọ̀ àwọn bá ti ka àfá yẹ́rí ọ̀rọ̀ àwọn àfá àtàlù jìbìtì àtàwọn àfá oníjàlá ọ̀rọ̀ wo ní ìdíkẹ́ màlùkùrá ní tó takò wọn ẹ bá yẹ tàn yí ordinary Christian tí èsè mùsùlùmí tó bá kàn sí láàká ìlàsán yóò máa takò wọn yóò tún mọ̀ rí wọn takò kò ní ìdíkó sọ pé kùrá common sense gan wò ọmọ tó ń wo yẹ̀pẹ̀ fún ìyàtọ̀ níyàwó rẹ̀ ní ṣe ẹ̀wà bá náà ló pé ẹnìkan lórí fóònù pé ó fẹ́ fèwé gbèrú tí ìhùn jábọ́ sí lọ́wọ́ ó sẹ́dà ká nọ́mbà ó bá fún 1000 naira bí ìlú ṣèjọ ìṣòro bá ẹgbẹ́ ah ọgbowó ọ̀ràn aláàbí ọ̀ràn lọ́gbà ó gbogbo wọn bẹ́ẹ̀ ọwà pọ̀ ọlọ́kùn sáà lẹ́nu kankan wa ní ṣókí mo lérò pé wọ́n ní sọ́ọ̀lì ìjà àbẹ̀rẹ̀ mọ́ fi hàn. náà àwọn ọ̀nà tó fi àwọn nǹkan mi lọ. sọ́ọ̀lì ṣe àlèpé ní dáa yìí. ìjẹ́ àbá ìjà àlèpé ní dáa yìí irọ́ o. tí wọ́n bá ń pa àwọn èèyàn ní àdùáàt àwọn àdùáàt gbogbo àyà la mọ̀ pé inú bá jẹ̀mú tó kọ́kọ́ ti àdá àyà ó ní kí ni àlẹ́yìn àdìkílà péjọ mọ́ àlẹ́yìn ó lè yí máa sọ báwọn èèyàn kẹ́ inú mi dùn mo sọ kí ní tó béèrè ọ̀rọ̀ yìí àdé ń táà fà ń ṣe o ẹni tí èyí bá ṣe ẹ mọ́ tilẹ̀ tó kéwú ẹni tí èyí bá ṣe mùsùlùmí ó lè ṣe kó yanjú àbí òní ṣe yóò ṣe kó yanjú nǹkan yóò látà sí ẹ̀ gbọ́dọ̀ kéwú kó tó lè ṣe sálákùnrin tí ò bá kéwú tó bá ṣe tápò náà ti dáṣe àdáhùn mọ́jọ̀ mọ́ ẹ̀sùn wọ́n yẹ nígbà òyìnbá kan ti fẹ́ wá wàhálà ó tẹ̀ tó gbà wà bá ti fẹ́ wá ọ̀nà sí yẹn lọ́rùn ó lè ní ẹ̀rù ó tún wá pè ní dáyé fúnra ọ̀rẹ́ tó ní ọmọ yọ̀ọ́ káàfà àti ráyọ́ lè ní kí tí wọ́n ń pè láàfà ẹ̀dàkùn tá láyé pè láàfà lẹ́ Yorùbá bí ẹ̀bá kọ̀ jíjẹ́ bídà lásán kí ló ti dìjẹ́ mọ́ èyí ò ti wá dọ́ràn wà rẹ̀ wá pé láàfà ìbọ̀ kí ni kí wá pé kí wá ní láti tó àbí ẹ́ èyí ò ti pé wá pé yóò ní ó tó sọ ẹlọ́rùn ìlú aláta ń sọ lẹ́ẹ̀kan ọ̀la ògbà tẹ́bi bá tó sọ bí wọ́n bá lè ṣe kí ni bí wọ́n bá tó sọ ẹ̀ àbí pé mi ta sáyé ọlọ́pọ̀ fún alágbọ̀yọ́ rẹ̀ ọlọ́wọ́ àrọ̀ àfáàyìn wọ́n béèrè nípa bí kájára ló kan. ìbéèrè ìbéèrè méjì ní ìbéèrè wọn ẹyọkan ní ṣẹ́nà kan now now ikú ma wọ́n náà ayùwà a ní kádàrá tọ́lọ́wọ́ ọba kọ páwọn ẹ̀kọ́ ń náà àwọn ẹni wíwọ náà tọ́lọ̀ ọba kọ mọ́ wọn yìí ṣé ọlọ́run ọba ti nímọ̀ pọ́mọ náà ni wọ́n ni ló ṣe kọ́wọ́ kalẹ̀ pé ọmọ náà àti kádàrá náà ló kàn wà láti ó kàn dédé kọ́ wọ́n náà ni pé àlẹ́yìn iṣẹ́ ọmọ kí ni ọmọ náà ṣẹlá àwọn arúgbèrè òun ìbéèrè wà very very important ṣẹlá àwọn free thinkers àtàwọn fàlàkìfà àwọn ìbéèrè tó ti máa ń da nǹkan rú mọ́ àwọn àtàwọn orí ẹ̀sáàdì tó ti máa ń dàbí èrè mọ́ mùsùlùmí lójú lélẹ̀ ó dẹ̀ ti ń kù láti dà wọ́n ó ṣe kí ni jọmọ́ kò ní ìdẹ̀já máa rojọ́ kí lọ́nà ọba ti ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé mọ́kù ẹ̀sán ni ọlọ́run lórí ọ̀la rẹ̀ mọ́kù ẹ̀sán ni ọlọ́run lórí kí ni lórí ọ̀la rẹ̀ ẹja wa gbé níbi tó súnmọ́ jùlọ tó wálẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ọmọ ọlá tó ń pè lọ́la rẹ̀ wọ́n ti kọ́ ní owó tó bá ní ìṣòwò bọ́lọ ní ìṣòwò àlìgbà lọ́wọ́ rẹ̀ pọ̀ ọwọ́ tó ọlá tó níyẹn tí ẹ̀kan lè kó ẹ̀sẹ̀ tó bá ti lù àbíyàn lè àbó lè wọ́ bọ́ ti wọ́ lọ́jú máa lò bọ́ ti wọ́ lápòjú rẹ̀ mo ní aṣọ mẹ́wàá aṣọ mélòó inú aṣọ mẹ́wàá ìṣẹ́ bá ti wá fẹ́ lòde àwọn márùn-ún kan bẹ ní èlé máa ń wọ̀ wọ́n lọ sóde àwọn kan bẹ jọ tí ń bá hàn bí agogo márùn tó kù ti dọ̀ tí mo tó mọ́ ń wà wọn yóò lọ ẹ dákun mo wá wá bí ilé mi mo wá wọ aṣọ ilé ìwá àwọn aṣọ mi tó kù ìdíyẹ kẹ́lì kó pọ́ ẹ̀sàn mi pé a ah, ṣẹbẹ́ níjọ́lá ní àwọn ìjọba ìwá ìjẹ́ ti ń wọ̀ ẹ̀ jáde mọ́ ẹni bá pọ́ ẹ̀sàn mi ẹláwọ̀ kí ló yẹ kó jésì wá fẹ́ni náà kí ló kàn ẹ̀ ẹnìkan tó kí nǹkan kí ìṣẹ́ èyí mo ní kán mi bó bá ti wù mí owó tó lè ṣe kí ni mo láti ẹ̀ àti gbogbo àtúrú àwọn adìẹ yíwá pamọ́ mo wá kọ́lé adìẹ síwájú ta mo kọ́lé adìẹ kan sẹ́kùlé ìgbà tó yá mo sì máa adìẹ mi àwọn bí mẹ́jọ iwájú mo ní kí ogun ọmọ gbé tẹ́lẹ̀ mọ́dẹ̀ ọmọ mú kanú akùkọ òun kò fẹ́ change ilé jẹ́ mọ́dẹ̀ lọ ní jù sẹ́yìn mo sì máa bó tó gbẹ́yìn mọ́dẹ̀ jù sí iwájú ìjá sí ẹ̀fọ́ rẹ̀ fi ẹ̀fọ́ kọ̀ọ̀pílẹ̀ fún pé ọ̀gá wá ìjẹ́jẹ́ gbé kó wájú jẹ́ gbé níwájú ẹni tó jẹ́ rò rí ọmọ ọmọ emi mo ní ọjọ́ báwù ní mo lè jẹ́ kí ni ẹ̀dà sáwàlá dábí ẹ̀ àwọ́kọ́lá dáwọ̀ wọ́n lápá àwàlá kan bóyá wà lábíra àbáwàlá sí tó fi pamọ́ bábí bí so ẹmọ́ta ń kírìmù mẹ́ òní pé a ní ráì láti ṣe tó bá wù wá lórí àwọn ẹjọ́ báwo lọ́lọ́run ṣe máa wá ní àwọn ẹ̀dá rẹ̀ tí ó wá ní ráì láti ṣe ẹni tó bá bọ̀ wọnú náà kódẹ̀ kí ẹni tó bá wọnú àlùjẹ́ náà wáyé tí ó ṣe ní ráì àdáhùn ah, iná olódá ẹgbẹ́ fúnra rẹ̀ o iná tọ́lọ̀ ń dá ẹ̀ wá dá náà ẹ̀dá rẹ̀ ni ó wá dáwọn kí ní kan pé ìwọ náà tí mo dá àwọn kan tí mo fẹ́ kó jó rèé àwọn kan tó wọ́n fẹ́ kó tó rẹ̀ mẹ́lẹ̀ pé ok ìwọ mo fi wọ́n síná ìwọ mo fi wọ́n síná ẹ̀dà sẹ́nìkan lè pẹ́ wáì tó yẹ ká pẹ́ sẹ́nì ẹ̀ pé wáì tó ti wá di lágbájá sínú náà à ó kí ló kọ̀ ọ́ bí àtàbẹ̀ wílẹ̀ kan olóni wọ́n in tó bá dẹ̀ wo ní nǹkan ní máa fi má pẹ́sẹ̀nẹ̀ ìwọ́n máa bẹ́ntì ẹni pé ọlọ́run àrà lọ ń dá o àrà tó wù èmi kọ́ mi dá ni pé mú mi báyìí kọ jù mí sínú fìdí dáúsà kódà bí ìbá lẹ́tọ̀ sí ẹ́ yẹ̀mí tó bá jù wọ́n sílẹ̀ kí ó fi ọ́ dájọ̀ ókènyà àti ìdílà yìí nìtì àbára wa pọ́kùnrin ni wá ayú ẹ̀gbọ́n ni ẹnìkan bára rẹ̀ gẹ́gẹ́ bí ǹjẹ́ mo nílẹ̀ àti complain pé wáyé tí ó ṣe wá dá lóbìnrin ẹ̀rọ àtijọ́kùnrin àtijọ́bìnrin èwo mo lágbára rẹ̀ nu méjèèjì ní tó ní tó wù ní ó dá kí wá kí yín nìsín ìwá sí wà mọ́ra àwọn béèrè béèrè wá sálámọ̀ sí ilé ẹwà láwọn adìẹ bí 200 àmọ́nú àwọn adìẹ yìí méjì lẹ́bí bẹ̀rẹ̀ àwọn méjì ò náà rí produce ló bí bí 200 ẹwà wo pé á àbákùtù bí wá bá ní lálejò adìẹ mo fẹ́ pa mú sí ẹwà mú adìẹ nọ́mbà 58 ò lẹ́wà pa fún mi jẹ́ ẹ ṣe dáa àbẹ́ ẹ̀ ṣe dáa àṣídà àṣìdàmà fi ṣe ìyá rẹ̀ ń bẹ láyé àti bàbá rẹ̀ o ẹ̀ṣì pọmọ ọlọ́mọ ẹ̀ṣìlẹ̀ sídà kí lálẹ́ kí ìyá àdìyàn máa rí àti bàbá rẹ̀ ọ̀ṣì pàwà lọ́mọ okò nínú fún ọmọ àmọ́ tí ìyá àdìyàn àti bàbá rẹ̀ bá kọ̀ pé pé ọ̀ṣì jẹ́ àbójútùkú ọmọ torí pé lọ́dọ̀ tí yín ẹgbà pẹ́ ń lọ lále pẹ̀lú àwọn adìẹ yín ẹ̀yin kọ́ lẹ dá adìẹ o ẹ̀yin kọ́ lẹ bí adìẹ o ẹ ní kàkà kan lórí adìẹ kọjá pẹ́ lọ fowó yín rà abẹ́ fowó yín sìn tọ́jú bí ẹyìn fún àbọ́bù yín ká tó máa sọ lọ́n tó ṣe pé ó wá ní kí ádámà àti àwọn àmọ̀bára wọn sọ wọ́n ń bí wa wọ́n bí wa wọ́n bí wa so ló fọwọ́ ara rẹ̀ mọ́ wá ó wá nínú ẹ̀yìn tí mo mọ̀ yìí o ìwọ iná mo fẹ́ gbé wọn sí ìwọ àjẹ́nà mo fẹ́ fi wọn sí ẹ̀wà ń kọ̀m̀plé tí ó yẹ ká kọ̀m̀plé èmi àti yíranlẹ̀ blocks ayú ẹ̀kọ́ 5000 blocks lọ́wọ́ yọ blocks kan bọ́ síbi pé òun la fi kọ́ la fi mọ́ main panel àbí blọ́ọ̀kù kan ó pọ́ọ̀lù sí pé àbìmọ̀tọ́ ilẹ̀ àwọn blọ́ọ̀kù kan ó látò sínú kòtò tá gbẹ́ta tàpẹ̀ ní sókèwé inú tí lòun mọ̀ wàjà wọn blọ́ọ̀kù tá tó tàbí tó ní pálọ̀ nìsín inú tí lòun mọ̀ wà inú èsì owó mọ̀ tuntun ní blọ́ọ̀kù kan lára ní mọ́fẹ́ ìsìnta owó pa ẹ̀dàkùn ìjẹ́ blọ́ọ̀kù kan lè kọ̀m̀plẹ̀ èyí tó bá kọ̀m̀plẹ́nì jọ́nà ló ráyé mọ́ ẹ̀dà tàbá lè ní ráìtì ló ní pé mo fówó mi ra blọ́ọ̀gù mo wá ní eléyìí òun ẹbí tó yàrá eléyìí ẹbí tó sọ́kàwé eléyìí ẹbí tó kíjìn tẹ́gẹ́ tí ó mọ̀ gbóná eléyìí ẹbí tó gbogbo ẹ̀ blọ́ọ̀kù kan ìwọ náà tó sí kíjìn ìdí ń gbóná blọ́ọ̀kù kan lọ sí tó sínú èsì tó ń tutù ìkan kì í jẹ̀gbẹ́ ta ló kú ẹ̀sán ni wọ́n gbà lọ sí kẹ́ ìwọ́ kọ́ lọ dábúlọ̀pù kátówá sọ pọ́nà tó ṣe pé àti ayẹrẹ àtòkù rẹ ó máa gbogbo ẹ̀ tí ẹ ká kwẹ́sàn ní ọ̀nà ẹ̀ tí mo ánsà kwẹ́sàn yìí sà wọ́n lọ àwọn tààlà. náà nọ́mbà àmọ̀ kírun. ẹ kwẹ́sàn ẹ̀kú méjì péré lẹ́sí tó dá méjì yẹn jẹ́ dá àwọn obìnrin láti wà ọjà wa lókè wọ́n ní ẹjọ́ jẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìdójà tí ọkọ àti ìyàwó tó máa ọpọlọpọ join àkàrà. Májẹ̀mú ni ó lè yí padà padà láti ọmọ ọgọ́sí ẹjọ́ ní ìyá títí títí tó fi tàbá tó fi kú. Ṣé ìgbìyànjú lè padà bí bí àkọsílẹ̀ tó ti bẹ̀rẹ̀ náà? question. àwọn òṣèlú gẹ́gẹ́ bí ọlọ́run fún wa ní ọ̀wọ́n àrùn kan tó sí àwọn ti ẹ̀kọ́ ìjọ àti ìta dáhùn ọ̀gbìn ìtàkùn sílẹ̀ tó ọwọ́ àmì yìí sílẹ̀ fi nọ́mbà láàrin àwọn ìpèrí náà àtàwọn tí ó jẹ́ àwọn àti ìṣòro ọ̀pọ̀ máa fún un lọ́lẹ̀ tó débi pé a máa ní wọ́n ti gan àwọn pé a tẹ́lú ìlẹ̀ ìyàbí ìṣòro kan tó a máa rí bọ́dà mi tó máa dáhùn kan tí wọ́n máa wò pé ojú táwa wò pé tí ń fi lélẹ̀ tó ń gbé ẹni yẹn gbà pé ó lè jẹ pé ó máa tó akólẹ̀kẹ̀ lọ́wọ́ bí ọ̀wọ́n á bí tàbí bọ̀kọ̀ ó fẹ́ sọ pé ṣé wọ́n wọ́n ṣe bí ọlẹ́ ìjẹ́mọ̀fẹ́ pé ọmọ kìíní ẹlòmí máa ń gbà ojú bá ìṣìjẹ́ àti ọmọ ṣé wọ́n ká tó bí ìkọ̀kọ̀ tó orí ìkọ̀wá ẹ̀ pé Alhamdulillah, wa salatu wa salam ala rasulillah kọ́kọ́ àti ìyàwó máa ní joint account ọlọ́mọsá fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ kó ní kálukú dẹ̀dẹ̀ rẹ̀ ní ọ̀gbọ̀ngbọ̀n pẹ̀lú àlàyé àti ìdí ń bọ̀ àkọ́kọ́ ìsìláàmù gbà pé dúkìá ọkọ kó jẹ́ tọkọ dúkìá ìyàwó ó jẹ́ sí ìyàwó ẹ má jẹ́ sí ìfẹ́ kan ẹ má tara yín pé tẹnu bá yín débẹ̀ torí pé àwọn reality kan máa ń ṣẹlẹ̀ létà inú àwọn reality òun yàtọ̀ sí pọ́kọ́ fẹ́yàwó mi òun bẹ̀rẹ̀ ọkàn kálukú kọ̀ọ̀kan lọ nísìnyí ikú lédè àbìlẹ̀ pín igún tó bá tí wá di tẹ́ẹjọ́ dá gbogbo ẹ̀ papọ̀ bóò láti ṣàlàyé ogún okú ogún òkú sì rèé ìyàwó àtọmọ rẹ̀ máa ń ní lóòótọ́ pàwọn ẹlòmíì náà tó máa ń lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ bàbá àdílé lẹ́tọ̀ọ́ fẹ́ ìyá rẹ̀ ní lọ́bẹ̀ lẹ́tọ̀ọ́ fẹ́ tó bá lọ kó bá ẹkọ́ bèèrè mẹ́rin ló fẹ́ àwọn ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin fọ́tẹ̀ kan náà láwọn wọn nígbàáni wọ ìyàwó àkọ́kọ́ ẹjọ́ kọ́lé ìjọ tó bá kú tàbà pín ogún rẹ̀ bí wọ́n ti wò pé ẹjọ́ jìyà kọ́ ìyàwó míì náà tó padà fẹ́ lẹ́lẹ́ẹ̀kejì kódà ìyàwó nọmbà

sọ ó túmọ̀ sí pé láti ilẹ̀ oníkálukú ti kẹ̀kan sọ́dọ̀ rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣẹ́wárí ọ̀gá ewu tí ń bẹ́ẹ̀ jù ewu ni fọ́kùnrin ewu sì ní fóbìnrin náà Islam ti fàmí ìtàwọn ọkùnrin ká fẹ́ méjì ìwọ ọkùnrin má sì ní ìròkè máa fẹ́ méjì ìwò sí mi ní problem yẹn ọlẹ́ ìrù bẹ́ẹ̀ lẹ́nu reason tí àbí lè fẹ́ fẹ́lẹ̀ kejì lè dé sí ọlọ́la níjọ́ ìyẹn bá fẹ́lẹ̀ kejì kí ní ìwà máa ń sábà dá wàhálà lẹ́yìn ìbáàtí ó máa ń rí síkì ọkùnrin míì dé lẹ́bù pé torí pé kò ní lè mú wá nẹ́ra kó nú àkáǹtì yẹn kí àwọn mọ́mọ́ yóò wá àdíkáwọn èèyàn kan lẹ́sàn ó kan fún kó àmọ́ ní ẹsọ́ kan yóò wá mọ́ ni ọ̀tá tí ò wá yẹ kí nǹkan ní ó dálẹ̀ yóò padà wá sí kí ìwà àdúgbò ẹ̀ṣẹ̀ kìíní kan ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ dọ́gbọ́n ẹ̀ṣẹ̀ ń parọ́ ẹ̀ṣẹ̀ ń lọ ẹ̀ṣẹ̀ ń bọ̀ kó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sóńjọ́ títí tó bá dé bàbá pín fún amọ̀pọ̀wọ́ ọkọ lábẹ́sẹ̀ kí ni lábẹ́ pín amọ̀pọ̀wọ́ ìyàwó olábẹ́sẹ̀ kí ni lábẹ́ pín lẹ́jọ́ tó ọkọ náà bá dẹ̀dẹ̀ fẹ́lẹ̀ kejì obìnrin náà ní ba níjẹ́jù naturally ìmọ̀ ń do obìnrin pẹ́ fẹ́yàwó mi kódà tó bá ipọ́ ọ̀fẹ́ nìkan ní sáníyà ìjọ ọba fẹ́ fẹ́ sáníṣà lè òun náà túnmọ̀ àwọn àmà òkú sí ẹ̀kí wọ̀n bí mo fẹ́ wọ́n náà lè ẹnìkan ni

tówó tiẹ̀ náà bá lọ rè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú tó wá máa ń pa obìnrin lẹ́kùn jù ní pé ẹ̀jẹ̀ tó wá bẹ́ẹ̀ kọ ilé tèmi àti yín wá jọ kọ́ ẹ̀wà bẹ́ẹ̀ gbé wá bẹ́ẹ̀ àbí bísínẹ́sì tá a bẹ́ ń ṣe owó bísínẹ́sì lábẹ́ lọ fi gbalé fún ìyàwó yín o. ló dé tí ó yí kádàrá padà ẹmẹ́jà lára lógún ní tí ó yí kádàrá padà tá ń sọ náà làdúà àdúà táwa ń sọ náà kádàrá lò ní tó ṣẹlẹ̀ rí àwọn màláíkà wọn ni tí wọ́n àwọn alfa hadithi tó gbé wá mú wa pé máa rúbi arúgbà ìkẹlùmọ́sí pé a pa kọ̀ọ̀kan mẹ́rin a bẹ́nu ìyá wa ọ̀nà méjìlá wà àwọn kan ní màláìkà láàrin ọkọ̀ àwọn kan ní fúnra ara wa là ń kọ́ nǹkan wa pé olórí yìí mo fẹ́ jẹ́ ẹni tó jẹ́ alágbàkú náà alágbàkú ni mo fẹ́ jẹ́ òun fẹ́ lówó kó mọ̀ ní iye ọdún báyìí lówó ló àwọn kan láwọn àwọn kọ́ sẹ́wárí tí wọ́n kọ nínú bẹ̀rù èyí náà àkọọ́lẹ̀ kan tún lòun náà ti ń bẹ nínú àkọọ́lẹ̀ ni. God made àkọọ́lẹ̀ ní láwùl mahfuz ìfọ́síwẹ́wẹ́ àlámọ̀rí ọmọ nìyẹn ní láwùl mahfuz ló wá wà ìpẹ́tọ̀ ìjọba lóyún rẹ̀ onínú ìyá rẹ̀ ìtaàní kí màá láìka ọ́ àbí ìtaàní kó gẹ́gẹ́ kọ fún ara rẹ̀ ní pé ọdún mẹ́wàá ló fẹ́ lò láyé àbúkọ ọdún ló fẹ́ lò láyé àmọ́ tó bá ṣe sàá tó délé ayé tán yóò padà bẹ̀ wá bóyá lóòrùn lẹ́látùlù kọ́dírì tó bá bẹ̀ wá lọ́dún mẹ́wàá tó kọ́ngbà tí ń bẹ́nu ya rẹ̀ àwọ̀ bá sọ́ di ogún ọdún àkọọ́lẹ̀ yìí ó wá ń bẹ nínú wo aláwòhù almahfuz so ó túnbọ̀ sí pé àdúrà tá a ṣe tó yí kádàrá ogún ọdún padà sí ogójì ọdún àdúrà náà ara sílò náà wà Allahu akbar so yí náà àwọn tó ń wọ tó ní ọgbọ̀n àwọn tó wá ní ọgbọ̀n nìsín láti jẹ́ sókòtò àwọn ọmọ yahoo àtàwọn ọmọ yahoo plus tó láti ṣe fún ọlá ìlú ṣe sọ bá sálámọ̀ sí wa sá dáhùn àbíta ní sálámọ̀ sí wọn àkọ́kọ́ ìta bá mọ̀ tó nínú ọgbọ̀n táàmọ̀ mẹ́rùn ọgbọ̀n yahoo ló ní ẹgbọ́n òlẹ̀já dára wa láàmú àmọ́ níbi tó ti dé nìṣẹ́ àdáwọn ọmọ ìbá níbi tí rùgbọ́n wọ́n dé àwọn gan wọ̀nyí mú kẹsẹ̀ ẹ̀ wọ́n kàn mi ti mi ṣéèkì sálámọ̀ sí kan náà jùlọ mo sálámọ̀ ní sálámọ̀ alẹ́kùn rẹ̀ òní àbá àrẹ́sẹ̀

àbíkọ́ kí ní tàwọn èkó afana àrídé ẹ̀hẹ́n kí bá wọn lọ́jọ́ jẹ́ sàlámù àlékún àwọn olùsọ́lá ẹjá tó bá ìkálẹ̀ kí Ayùwà, ó wá kú ọ̀rọ̀ míì, ó jáde ní question. Question náà ìgbà dáhùn náà, bá ara question wà nílé náà. Àwọn kìí kan bẹ tán wọ̀ sọ́wọ́ nìsì àwọn ẹgbà irú ìtàwọn olóyè ọ̀tún òsì ìtẹ́mọ́wọ́ àtàwọn ọba àkíní nípìlẹ̀ àṣà àwọn olóyè wà ní nílẹ̀ Yorùbá kódà kò kẹ ẹbọ nípìlẹ̀ àṣà kí lápé àṣà àwọn ọba àtàwọn olóyè àmọ́ ó padà tó wá di àṣà àwọn aláwo ìdíre ńgbò tí wá di báyìí mùsùlùmí jẹ́ sí ọlọ́ọ̀bá yé irú nǹkan bẹ́ẹ̀ inú yóò ṣe ìjìnà sí tó gbé ta bá ti rí lára rẹ̀ tàbá ní tara wa ẹni a bá bá rú kí ní lọ́wọ́ rẹ̀ kí ní ọ̀kọ́ lọ́sẹ́ ni wa ẹlẹ́bọ̀ọ́lì níwò yìí jẹjọ mo wà níjòkó ìyàwó kan alọ́dẹ ṣe ni bàbá yìí bàbá yìí wájú olóyè ó gẹ fìlà olóyè ó kó àwọn kíní ìṣọwọ́ òkú sọ́rùn rí bàbá yìí ọkàn mi ni pé áá bàbá àwòkan náà tó wá sí ìjòkó wa lẹ́nu bàbá yìí sì rẹ̀ olórí ẹbí ìgbàtọ́rọ̀ wà kan tí wá sọ̀rọ̀ bá ní owó rẹ́fẹ́rẹ́dì lówó fún ẹ̀rọ wá ní kìí jẹ́ owó lọ́rùn mi oyè nìkan lábí tí ó ibi òfin sáwó ẹ̀dàkùn irú àlàyé tí ń ṣe oúnjẹ àníbi rẹ̀ kálíkò gbé ìyá kàwà bá yọ ọ̀tá gbàmù nínú in tó bá jẹ́ pé tọ́ọ̀bá ṣe tán ọ̀rẹ́ ìṣẹ̀ máa ṣàlàyé ẹ kìníkan wá ní kìníkan wá ní mùsùlùmí máa ń dìnà sí rẹ̀ as much as possible صلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاكم الله خيرا